ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdírajú ní orúkọ mi a ó máa ti fi pẹlẹbẹ mú ọ̀lẹ́jẹ̀ a ó bẹ̀rẹ̀ ìròyìn tọjọ́ òní pẹ̀lú ìròyìn ilẹ̀ òkèrè láti ẹnu Ṣègùn Rẹ̀níkejì ẹ kú ìkàlẹ̀ gómìnà New York City ní orílẹ̀-èdè Amẹ́ríkà Andrew Cuomo ti sọ wípé New York City kò ní kánjú sí àwọn ènìyàn sílẹ̀ nítorí ìfúngunmọ́ àwọn ẹgbẹ́ òṣèlú rárá ṣùgbọ́n àwọn yóò wo sàkún òtítọ́ tó bá wà nídìí ọ̀rọ̀ náà kí àwọn tó gbé ìgbésẹ̀ gómìnà Andrew ló sọ wípé bí àwọn bá gbé ìgbésẹ̀ tó burú dandan ni yóò dá àwọn padà sóko àná àti wípé àsìkò yìí kì í ṣe àsìkò tí ènìyàn gbọ́dọ̀ kánjú hu ìwà aláìlọ́pọlọ rárá gómìnà tó ń sọ̀rọ̀ ní kékeré lásìkò ìwọ̀ngbà tí ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí àrùn búburú covid-19 ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni yóò kú sí i bí àwọn bá lọ ṣe ṣìṣe àṣìṣe láti gbé ìgbésẹ̀ ní kánjú-kánjú látàrí bí àwọn ènìyàn ti ń pariwo pé kí wọ́n ṣí àwọn sílẹ̀ ó wáá rọ àwọn ènìyàn tó ń ti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ gbogbo láti má mekàn nítorí ìfungunmọ́ eléyìí tó ń wáyé láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ olóṣèlú gbogbo níkẹyìn ó pàrọwà sí àwọn ènìyàn láti rí i dájú wípé wọ́n ń tẹ̀lé gbogbo òfin tó rọ̀ mọ́ ìdènà ìtànkálẹ̀ àrùn kòrónà kí wọ́n sì ní ìrètí wípé ìfẹ́ wọn òun ni òun gbìyànjú láti ṣe nípa dídáàbòbò wọ́n lójúnà láti má lè jẹ́ kí àrùn búburú covid-19 kó kọlù wọ́n títí tí àlàáfíà yóò sì padà sí gbogbo àgbáyé ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìpè ti jáde sí àwọn ìyá láti máa ṣe àtìlẹyìn lórí ohun tí àwọn ọmọ wọn bá nífẹ̀ẹ́ sí torí wípé ó jẹ́ ara ojúṣe tí Ọlọ́run gbélé àwọn àbíyamọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn náà ti lọ gba ẹnu ṣògo rẹ nìkejì ẹ̀já lọ́gbọ̀n gbogbo òbí àti alágbọ̀tọ́ pàápàá àwọn ìyá ni ìpè ti jáde sí láti rí dájú wípé wọ́n ń farabalẹ̀ wo ẹ̀bùn àti àwọn tálẹ́ǹtì ọlọ́kan òjọ̀kan tí olódùmarè fi pamọ́ sínú àwọn ọmọ wọn nítorí wípé yóò jẹ́ èyí tí yóò wúlò fún wọn lẹ́yìn ọ̀la ẹni tí ó pe ìpè yìí ni ìlú mọ̀ọ́ká atọ́kùn lórí rédíò àti tẹlifíṣàn tó tún jẹ́ ẹni tó máa ń fi ohùn polówó dókítà Fèyíkẹ́mi Ọláyínká lásìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ ó sọ wípé ohun tó dára ni bí àwọn òbí àti alágbàtọ́ bá lè gbìyànjú ní ọ̀nà kan tàbí mìíràn pàápàá àwọn ìyá láti farabalẹ̀ wo ohun tí Ọlọ́run fi pamọ́ sínú àwọn ọmọ wọn ẹ gbọ́ bó ṣe sọ. ẹ̀bẹ̀ tí mo kàn máa bẹ àwọn òbí ni pé kí wọ́n má ṣe àwọn ọmọ ẹ lọ́nà òbí mi àní dókítà lèmi báwo ni ọmọ mi ṣe máa ní òun fẹ́ ṣe jẹ́ télọ̀ mi àní lọ́ọ̀yà ni mí bàbá mi lọ́ọ̀yà bàbá bàbá mi lọ́ọ̀yà ìwọ náà gbọ́dọ̀ jẹ́ lọ́ọ̀yà ọpọlọ ẹ̀ ò dẹ̀ gbé mi à ní dókítà ni wá èmi à ní pharmacist ni wá èmi à ní engineer ni wá mo dẹ̀ fẹ́ kí ìwọ náà kó jẹ́ engineer ọpọlọ ọmọdé yóò dẹ̀ gbé ẹ fi wọ́n sílẹ̀ ohun tí wọ́n nílò ni ìtọ́ni let's guide them ká tọ́ wọn sọ́nà ká dẹ̀ máa fún wọn ní gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò ètò wa pọ̀ jù nínú ẹ̀ òun ni ká máa gbàdúrà fún wọn ọgbà àrọ̀ lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ wa máa ṣoríire ẹ jẹ́ ká fún wọn ní gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò ká tọ́ wọn sọ́nà àwọn wọ́n máa ń pè nǹkan kan ní mẹ́ńtọ̀ ẹ jẹ́ ká wá ẹni tó ti ṣerú nǹkan báyìí tó ti ṣoríire káwọn ọmọ ìtún lọ kọ́ sí i lọ́dọ̀ ẹ̀ láti jẹ́ mẹ́ńtọ̀ fún wọn ẹ fi ẹ má ṣì wọ́n lọ́nà pé à ó gbọ́dọ̀ ṣe báyìí torí pé ìdílé wa gbogbo nǹkan báyìí là ń ṣe eléyìí ó kù díẹ̀ káàtó kò ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé látìgbà tí òun pẹ̀lú ti ṣe àkíyèsí irúfẹ́ ẹ̀bùn tí olódùmarè fi sínú ayé àwọn ọmọ tòun tí ó ń jẹ́ èrè ayọ̀ ọláyínká gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí iná dídá ni òun pẹ̀lú ti ń ṣe àwọn ohun gbogbo tó yẹ kí òun ṣe láti ṣàtìlẹ́yìn fún ọmọ náà ẹ gbọ́ síwájú sí i. ṣe rí yorùbá ní kékeré báyìí ó ìmọ̀lẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ ní àsọ èmi rí bíi oríire mo sì rí bíi Eh, ìtẹ̀síwájú fún òun gangan àti fún ìdílé yìí nítorí àwọn oúnjẹ téèyàn lọ ń fi owó bówó rà níta mo rántí ìgbà kan tí èmi àtẹ̀gbọ́n ẹ̀ ta lọ ṣe exam ní Ètí eh, Ọ̀sà lọ́hùn ta la fẹ́ jẹ breakfast iṣu iṣu oró méjì àtẹyin méjì wọ́n tà fún wa ní three thousand five mo ní ah ire ayọ̀ káre lọ́hùn gbà mo wá ya fọ́tò mo wá fi ránṣẹ́ sọmọ mi nítorí n táwọn ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ lọ fowó bowó rà ó ní yéè mo ṣe bọ́ sí kíṣìnì mi ò irú ẹyin yẹn gan-an ó wá dín ó ṣe iṣu yẹn sí níṣẹ́ tiri n tẹ́ lọ jẹ́ kí mọ́mì fowó rà tó yẹ kẹ́ jẹ́ ká bá wọn ṣe irú nǹkan báyìí ó máa ń dínyàn ní owó kù ètéèyàn fi máa lọ jẹun ta àti pé láti kékeré mi ò mi ì fi bẹ́ẹ̀ fi oúnjẹ ká máa lọ ra oúnjẹ jẹ ń ta mi ì fi kọ́ wọn rí wọn ò fi kọ́ èmi náà ìyá mi náà wọ́n máa sún oúnjẹ ńlé ni ètèèyàn máa lọ máa fowó bówó ro oúnjẹ ń ta irú nǹkan ìwo lẹ mọ̀ tán pò pọ̀ tán fi ṣe é i prefer ká máa sún oúnjẹ ńlé láàrin ara wa ó sì fẹ́ràn kó máa sún oúnjẹ kó máa ṣe gbogbo pẹ́pẹ́ fúrú oríṣiríṣi finger foods ní gbogbo ẹ̀ ló máa ń ṣe torí ó gbà tó pọ́n ọmọ ọdún mẹ́wàá ṣọ́pọ̀ ọdún mẹ́wàá ni àbígbà tó wọ secondary school ó ní ká ara tab fóun ara tab fún so gbogbo ẹ̀ ó máa ń wò ó á wò á rìkọ́ọ̀dù ara ẹ̀ á ṣe àti gbáyé tètè rí i pé ó dà pé eléyìí ó ní flair fún oúnjẹ sísè torí ẹ̀ à ń sọ́pọ̀tì lákòótán ó rọ gbogbo òbí àti alágbọ̀tọ́ pàápàá àwọn abiyamọ gbogbo láti rí dájú wípé wọ́n fi ìfẹ́ ń bá àwọn ọmọ wọn lò wọn kì í kó wọn láyà jẹ wípé ìbẹ̀rù lọ́pọ̀ ìgbà kì í jẹ́ kí ọmọ lè fi àṣírí ohun gbogbo tó ń bẹ nínú wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn hàn àwọn òbí wọn ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun ẹ káàbọ̀ padà gómìnà Amadu Fintiri ti ìpínlẹ̀ Adamawa ti sọ wípé ìpínlẹ̀ náà ti ṣe àkọsílẹ̀ àkọ́kọ́ lórí ààrùn COVID-19 Fintiri kéde eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó bá gbogbo ènìyàn ìpínlẹ̀ náà sọ ní ọjọ́rú ní ìlú Yola ó sọ wípé ẹni náà ló ṣẹ̀ṣẹ̀ dé láti ìpínlẹ̀ Kano sí ìpínlẹ̀ Adamawa ní ọ̀sẹ̀ kan sẹ́yìn Fintiri tún fi kún wípé bí ẹni náà ṣe dé sí ìlú Adamawa ló sì bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn ó sì lọ sí ilé ìwòsàn ìjọba kan tó wà ní ìlú Yola ní ibi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ní ààrùn COVID-19 ní ogúnjọ́ oṣù kẹrin ọdún yìí ní ikọ̀ tó ń ṣiṣẹ́ lórí dídènà ààrùn COVID-19 ní ìpínlẹ̀ Adamawa fura sí àwọn mẹ́ta kan pé ó ṣeé ṣe kí wọ́n ní ààrùn náà àmọ́ lẹ́yìn àyẹ̀wò tí wọ́n ṣe fún wọn ẹnìkan ṣoṣo ni ó ní ààrùn COVID-19 ní báyìí ìpínlẹ̀ Adamawa ti wà nínú àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ti ní àkọsílẹ̀ àrùn búburú kòrónà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu gómìnà Amadu Fintiri ti ìpínlẹ̀ náà jáde ó wá ní gbogbo ètò ló ti ń lọ láti bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn ènìyàn tí ẹni náà ti pàdé àwọn tó ti fọwọ́ kàn tàbí àwọn tó ti ní nǹkan ṣe pẹ̀lú kí wọ́n lè wà ní ìyàsọ́tọ̀ fún ọjọ́ mẹ́rìnlá láti lè mọ̀ bóyá àwọn náà ti ní àrùn náà lákòótán gómìnà fíntiri gba àwọn ará ìpínlẹ̀ Adamawa lámọ̀ràn láti máa gbáradì fún òfin kónílégbélé tó ṣeé ṣe kí ó wáyé látàrí ìbẹ́sílẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà ìjọba ìpínlẹ̀ Borno ti kéde wípé ìpínlẹ̀ náà ti ṣe àkọsílẹ̀ ìpapòdà ẹlẹ́ẹ̀kejì lórí àrùn COVID-19 igbákejì gómìnà ìpínlẹ̀ náà Alhaji Umar Kandafo tí ó tún jẹ́ alága ikọ̀ tó ń rí sí COVID-19 sọ eléyìí di mímọ̀ ní ọjọ́rú nígbà tó ń ṣàlàyé lórí bí ọ̀rọ̀ ṣe ń lọ lórí ààrùn náà olóògbé ọ̀hún jẹ́ ọmọ bíbí ìlú Biu wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn tó ṣeé ṣe kó ti ṣalábàápàdé kí ó tó kú ẹ̀wẹ̀ nígbà tí wọ́n ń yẹ àwọn orúkọ tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóògbé náà wò ọ̀kan nínú wọn jẹ́ ẹnìkan tó ń ṣòwò nínú ọjà bíú èyí ló wá mú ìjọba ìpínlẹ̀ Borno pàṣẹ wípé kí wọ́n ti ọjà náà pa kí wọ́n lè ráyè fín apakòkòrò àìfojúrí sí inú ọjà ọ̀hún ìyẹn kí wọ́n lè ráyè ṣe fumigation gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ igbákejì gómìnà ọ̀hún nínú àwọn márùnléláàádọ́ta tó ṣe àyẹ̀wò mẹ́sàn-án nínú wọn ló ní àrùn COVID-19 ó wá ké sí àwọn ará ìlú láti máa pa òfin ìmọ́tótó mọ́ àti àwọn òfin mìíràn tó lè dáàbò bò wọ́n lọ́wọ́ àrùn búburú ọ̀hún. ẹ̀wẹ̀ ẹni tó kọ́kọ́ ní àrùn náà ní ìpínlẹ̀ Borno ni olùtọ́jú aláìsàn kan tó kú sí ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ìṣègùn ìyẹn University of Maduguri Teaching Hospital ní ọjọ́ àbámẹ́ta àti wípé lẹ́yìn àkọsílẹ̀ ikú kejì ni gómìnà Babangana Zulum ti pàṣẹ pé kí òfin kónílégbélé wà ní ìpínlẹ̀ náà èyí tó sì ti bẹ̀rẹ̀ láti àná ọjọ́rú àmọ́ òfin ọ̀hún kò kan àwọn tó ń ta oúnjẹ àti oògùn ìlera ní ìpínlẹ̀ Borno. ìjọba ìpínlẹ̀ Kano ti fi àyè gba àwọn ènìyàn láti jáde bọ́ síta ra ohun tí wọ́n nílò fún ààwẹ̀ Ramadan èyí tí yóò bẹ̀rẹ̀ ìjáde ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ ọjọ́ òní sí aago méjìlá òru ọ̀la kí wọ́n lè ráyè pèsè fún gbogbo tí wọ́n nílò lásìkò ààwẹ̀ Ramadan. Ìgbákejì gómìnà ìpínlẹ̀ náà ló ti sọ eléyìí nígbà tó ń mẹ́nuba ọ̀rọ̀ òfin kónílégbélé àti ààwẹ̀ lámúlánà tó ń bọ̀ ní ilé ìjọba ní ọjọ́rú tó kọjá. Ọ̀mọ̀wé Nasir Gawuma sọ wípé fífi àyè sílẹ̀ fún àwọn ará ìlú láti jáde pèsè ohun tí wọ́n nílò fún àwẹ̀ Ramadan bíi ríra oúnjẹ sílé ṣe pàtàkì ó tún ní ìpínlẹ̀ náà ti wo ṣàkun ọ̀rọ̀ àrùn kòrónà àti bí ó ti ń pọ̀ sí i wọ́n sì ti ń pinnu láti jẹ́ kí àwọn iléèwé ṣì wà ní àtìpa lákòótán ọ̀mọ̀wé Nasir Gawuna wá rọ àwọn ará ìpínlẹ̀ Kano láti fọwọ́sowọ́pọ̀ lórí lílé àrùn COVID-19 wọlẹ̀ ní ìpínlẹ̀ náà ní báyìí a ó dánu dúró dé eré ṣì ń ẹ kú ìkàlẹ̀.